Salam alaikum. ajégúnlẹ̀ lẹ́nu lọ́ọ̀yà tá a ti lọ lọ lọ tí ò níye èmi gan ọ̀rọ̀ rùn sádùúgbò kan bẹ tó bá ń lẹ́rù lẹ́kọ̀ọ́ ni níjọ́ àti ń wà yìí bá ti ṣe wá sí wa tó wọ́n tún máa wọ́n tún sìn wá wọ́n á tún ṣàdúrà fún ara wa nígbà òsè pé níyìn kọ́ látọ̀hún mo ti yàn án oògùn kọ́ wọ́n bá sóògùn ni àwọn ọmọ ní ọjà pé ẹ tá a jọ oògùn jánu ẹ yẹ wò náà kọ́lá bí wọ́n bá ṣe rí ibú náà yọkọ̀ yẹ̀ wò náà àmọ́ ńgbà tí èso oògùn ọlọ́run ni ọlọ́run ni ẹ̀gbọ́n tí mo èmi kọ́ ọlọ́run ni èmi kọ́ ọlọ́run ni èmi kọ́ ọlọ́run ni bẹ́ẹ̀ bá ń bínú inú rúnrún ọ̀hún ní ọ̀pá yín pẹ́ẹ́rì bá ń fọ yín bọ́lọ́run ti sọ̀mọ́ múlá bẹ́ẹ̀ ló fẹ́ ń síkì kò ní ràn ní ọ̀pá yín ọlọ́run ti parí yìí òfin di méjì. Yeah.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 فيا ربي عنان فالمعان مؤيد وما لامرئ إن لم تعنه كفاء إليك توسلنا بك الله أولاً وأول ما يبدأ به العبد مولاه معز مظل من يشاء بقهره سميع بصير كل شيء بمرأه أنا العبد الذي كذب الذنوب وصدت المعاصي أن يتوب أنا العبد الذي أدهى حظي على ذلاته خلقا كهيبا أنا العبد الذي سطرت عليه صائف لم يخف فيها ركيبا أنا العبد الغريق بلج بحري أصيح لربما ألقى المجيبا أنا العبد الفقير مددت كفي إليكم فأدفعوا عني الخطوبة أنا القدار كم أهدت أهدا وكنت على الوفاء به كثوبا فيا سفا على عمري تقدى ولم أقسم به إلا الذنوب ولم أقسم به إلا الذنوب يا العلم والإسلام سير لهما فيدا من الحصل ريان تصدهر هذه السيارة والمغص التي حملت قد بصراني بما لا يدرك البصر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 àwa máa respect alukurani ńlọrin tá a ti wá wọ́n á sì respect ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí náà ẹ dákun torí ọlọ́run èmi ọ̀fẹ́ mọ̀ lùtẹ́ ẹ jẹ́ ẹ lọ́ọ́ wábi jòkó sí yẹn bá ń ké kurani ńlọrin yẹn bá ń ké ládùúgbò mi náà lẹ́kọ̀ọ́ yìí àti ìyá wa yìí náà wọ́n máa ń jòkó wọn a sì tẹríba fọlọ́run ẹ wo kírísítẹ́nì ni wọ́n bá ń ṣe hallelujah wọn nu ṣọ́ọ̀ṣì wọn kálu kẹ́kẹ́ apamátì òró lẹ́nu àwa mùsùlùmí la Ọlọ́run fín ìgbà náà lẹ́ẹ̀mọ̀ wá hàrẹ̀ sí báwa bá ti bẹ̀rẹ̀ àwùsùn níta bá ti rẹ́ni tí ń há oúnjẹ ẹ̀ yọ̀ọ̀dá wa àti wá ọlọ́run bàbá kẹ́ bàbá wa làjí àgbà. amiina. bàbá kẹ́ àwọn tó bí wọn. alahuma amiin. bàbá kẹ́ àlùfáà wọn. amiin. bàbá kẹ́ àwọn tó bí àlùfáà wọn. amiina. ọlọ́nba kẹ́ bàbá wa lágége. amiina. bàbá kẹ́ àwọn tó bí wọn. alahuma amiin. bàbá kẹ́ àlùfáà bàbá lágége. amiina. bàbá kẹ́ àwọn tó bí wọn. amiin. ọlọ́nba kẹ́ bàbá oníwàásí àgbáyé. amiin. àti gbogbo àwọn tó sẹ̀ wọ́n lẹ̀ pátápátá. amiina. ọlọ́nba kẹ́ wọn. alahuma amiin. òkú ẹnì kọ̀ọ̀kan àwa náà ọlọ́nba kẹ́ wọn. amiina. bisimilahi الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين bàbá wa àfàgbà lájẹgúnlẹ̀ tá a wá yìí àwọn ní ń bẹ lọ́dọ̀ wọn yìí bọ́ bá ṣe pẹ́ sí ń jòkó ni èmi náà jòkó ṣe wá sí i àmọ́gbẹ́ ti wà ní àkóbàtà ni a dandan ni àkóbàtà sì gbọ́dọ̀ ṣó pé àkóbàtà àfa lòun bàtà àfa mo kó láyé mi dá báyìí ni wọ́n yìí lé mi ni wọ́n fi bá mi lòkìkí náà ò fi wọlé bàtà àfa ni kì í sóògùn ọba sóògùn ni wọ́n ti já mo ì ti wí fún wọn mọ́lẹ́nu yìí tí wọ́n wí wọn náà wọ́n wí ma ọlọ́wọ́n wọlé erigun mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ lára kàábà wọn láàpẹ̀ ń ọ̀sẹ̀ wọn ayé ò gbọ́ wọn mọ́ ẹ̀ sì rí pé ti ń bọ̀ díẹ̀díẹ̀ wọn ò ní gbọ́ mọ́ àti parí yìí hùn àwọn àfáà ni ẹ lọ mú oyin ẹ̀yin tẹ́ máa béèrè pé wọ́n ní wọ́n ń lérí oògùn èèyàn bá ní í lérí ẹ̀ ni <laughs> àwọn àfáà ni ẹ lọ mú oyin oyin ẹ kójọ ẹ ròyìn ni bí mẹ́ta bá wọ bí awà yìí gbogbo owó tù ká ní mẹ́ta péré alágbà ó sì wá lọ dúró níbi tí wọ́n sùn sí gèlètè yóò sì máa mú jẹ lẹ́yìn kọ̀ọ̀kan. ṣe ara fún bàbá wa tá a wá jókòó tì. amiina bẹ́ẹ̀ bá ráwọn àfa àjòkó bí ọba pẹ́ wọn lé kí láwọn àníyàn ó tó mọ́sálásí ìyẹrí rẹ̀ dàrú ọ̀pọ̀lọpọ̀ fún àfa lè. kọ́dà kọ́ mọ̀jẹ́ sí ewu mọ́ kódò olúṣọ́sùn àfa tó bá bá ń kalẹ̀ ọ gbọ́dọ̀ pọ́nlé tọ́ra àfa ni bọ́lá ọba sí wọn bẹ̀ wọn ni àwọn èèyàn onímọ̀ ṣùgbà wọn tí wọ́n ti ń ṣùgbà yìí bàbá wa Muhammad Lahadi tawakalitu mo pè yín báwọn kì í sọ ìyájú àmọ́ káwọn èèyàn lè mọ́ta lè ń ṣàdúrà fún un káàdùn ọmọ àjọ lọ́dọ̀ kọ́ máa já lọ́dọ̀ á dì mí. mo ṣàdúrà fún yín púpọ̀ ọ̀la àjọ tẹ̀ ti ń bà bọ̀ táwọn ètí ìlàlàpá kéwú ẹ̀wọ̀n jọ́ tẹ̀ ti ń bà bọ̀ wá ọlọ́run ọ̀wá jẹ́ ẹ dàrú bàbá wa hádì táwa kàlídù ẹ dàrú ọlọ́run ò ẹ dàrú. amiina. ọlá àfa mi tí mo gbà fún láyé àti lọ́run. allahumma amiin ọlọ́run wọlé àṣẹ àdámà radiyallahu ta'ala anhu. àmín. wọlé àlàájì àgbà radiyallahu ta'ala anhu. àmín. ọlọ́run ó ilẹ̀ lójú ẹ̀yin àgbàlagbà lẹ́wí bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ tẹ̀ mọ́lẹ̀. àmín. gbogbo bí ẹ bá wá dé ọlọ́run ọmọ pẹ̀lú yín. àmín. mo kéré sí kí n ṣàdúrà àmọ́ yẹ kí n ṣe ń gbà mọ́ báyìí bá fẹ́ wà lìjẹ́ nàkó bá ké náà tẹ́lẹ̀ fún bàbá wa tábà kàlí bisimilahi rahman rahim inna fasalli rabbika wanhar inna shaniyaka huwa al-abtar amina. àmín. lẹ́yìn náà àáfà àgbàlagbà kan ló wá pa àáfà àti ẹ̀ mọ́ra wọ́n wẹ́lkọ́mù wa ọ̀pá ìjà àáfà àti ẹ̀ mọ́ra fàáfà ó sì yááyì ọlọ́run mọ̀ sí gbájú ẹ̀. amina. wọ́n pín kò ní sẹ́ bámu àwọn bíi méjìlá lè pé àfa làwọn wọn wàá gbọ́ ọ́fíìsì èèyàn méjìlá gbọ́ ọ́fíìsì ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ à má ṣe ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ ẹ gbọ́ dáadáa àfa àkúpa dáadáa yìí àfa Abdul Wasi ọlọ́run wọlé bàbá wa hádì ọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni èmi náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọlọ́run jẹ́ àsọ̀rì. amiina. bisimilayi náà tẹ̀ náà fà Abdul Wasi. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر آمين àwọn àfáà àpapọ̀ tá a wá bá ń jòkó pátá mímá ni mo dáko yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan ọjọ́ lọ àmọ́ Ọlọ́run kọ̀ wọ́n láàyè ní sí ní tí ó dẹ́rù bá Ọlọ́run tẹ́rù sí ń bá gbogbo wa àdúrà kanu Ọlọ́run wọ́n láàyè ní lára Ọlọ́run bẹ́ẹ̀ bá ń ti ń fẹ́ kórí fún mi gbogbo ẹni ọwọ́ yín lónìí bẹ́ẹ̀ bá ń ti ń fẹ́ kórí fún mi láyé tọmọtọmọ yín ọlọ́run ojú orí bẹ́ẹ̀ fún yín. àmín. iná àti iná. bisimilayi rahman rahim inna àtọ́yiná kalkawthar fasalli rabbika wanhar inna shani akawal abtar àmín. bàbá wa tọ́ka kàlí àdúrà ojú bá ń lọ. ìdàgúrẹ́. naam. oríṣiríṣi lójú oríṣiríṣi ni làákàyè wa ta ló dúró yìí jẹ́ mọ́ ọkọ yàwó dàrí ǹjẹ́ o ti wá ìwá kí wa a Ìlọrin làwọn ti ń bọ̀ nítorí tiẹ̀ ọ wá wá yín ó kí wa kí wa dáadáa báwọn lóòótọ́ ni kádàlẹ̀ àrùsọ àyẹ̀kúnà àmìíràn àmọ́ bí ọ̀dọ̀ àfa àkọ́ bàbá àfa ọ̀gbọ́dọ̀ respect àfa ǹdẹ́ ọlọ́njẹ́ orí ìyàwó rẹ̀ tọ́jú ọ̀pọ̀ ọ̀run ẹ̀yẹ̀ tó fẹ́ yàwó tí ò rí tọ́jú lọ́jọ́ ògbólẹ̀ yọ̀ dáa fún ọ bàbá wa ẹlẹ́wọ̀n rọ̀ afáwọn abdulwasiu ní inú òun dùn òun rí bàbá ẹlẹ́mọ̀rọ̀ lónìí bàbá Buhari <laughs> àmọ́ òrí ọmọ yẹ ẹlẹ́mọ̀rọ̀ o ọmọ ya mi sọ ọmọ wọn ẹni bọ́ bá ti wọ̀ kankan ó rí pé ìyá mi yàtọ̀ <laughs> captain aláṣẹ ni òun ló di gbogbo nasfati mú gbogbo tí ń jẹ́ security nasfati láyé ẹni tí ọ̀gá security ni nígbà tó kú òun sójà òǹtọ̀ yẹn wá fi yòókù sin lọ́hùn ọlọ́run ní fi kankan sí. amiina. ọlá Qur'an al-azim. Allahumma amiin. bàbá wa kí gbogbo yẹn ládùúgbò àjẹgúnlẹ̀ tá a wáyé bàbá kẹ́yìn tí a àkíyàn ẹ̀yìn tí àwọn méjì fẹ́yàn kan. Allah. kò yé àwọn èèyàn pé ntàgbàlagbà fi ń jẹ ẹ̀kọ́ abẹ́ ewé lọ́wọ́ béèyàn ọba láwọn ọ̀dọ́ wọ̀nyí báwọn ọ̀dọ́ wọ̀nyí ọba gbọ́ wá sí a sẹ́ni tó bá lo seventy eighty títí ń wọ sàárè lọ́la bẹ́ẹ̀ ṣe wá sí fún ni. àbáwọn ọ̀la wọ̀nyí àwọn ọ̀la ni omi ń bẹ tí wọ́n dánfó yọ̀ padà di ìmọ̀mù ìsìn wọ́n dánfó lọ́wọ́ báyìí. omi ń bẹ ẹ̀sẹ̀ ní kàn lọ́wọ́ nísìn yọ̀ padà di àfa òun náà sì wá gbọ́ wá sí kọ́lọ́ ó lè mọ̀ wẹ́wù yóò sì máa ah mo lọ wo ni yóò sì mo kí ẹ̀yin ọ̀dọ́. Allah. ọkọ ìyàwó ọ̀rọ̀ wa ọ̀pọ̀ ọ̀rọ̀ wa ọ̀pọ̀ ọ̀rọ̀ wa ọ̀pọ̀ etí oníjọ́rọ̀ wa ọ̀pọ̀ bàbá wa ti sọ̀rọ̀ wọ́n ti ṣàdúà òjò ti rọ̀ gidi èrí wa fẹ́ sẹ̀ èrì lásán ọ̀fẹ́sẹ̀ yàtọ̀ bó ti ní tó wù ọ́ nù pé kí Buhari ọ̀sà wà mọ̀ wá tí n bá ju máìkì lẹ́ba mọ̀ pé nu yóò sì nù pé wàláì Buhari wa wọn ní fi ń rẹ́rìn tọ́lá wọn kẹ́ńbẹ́ ládùúgbò wọn ọ̀dà bá ẹ bá kọ́ níyẹn nu pósítà téèyàn bá wà ní wọn ò kọ́ kí ah kí ló wá dé dàbà Buhari ọ̀wà irọ́ wọn gba wọn ni ẹ eh, àmọ́ ah, wọn ni wọn wà jọ lọ lọ́lẹ̀ <laughs> ìwọ lè pe Buhari. <laughs> mo wá pè wọ ọlọ́run ìlàyé. ìlàyé. mo pè wọ ọlọ́run. látò àzíbni fa inni. bàbá wa muhammadu lahadi tí mo wí tọwọ́tọwọ́ dárúkọ ẹ̀ẹ́n tàbí ojú di ikọ́ rárá mm. ilé lálùbáríkà ní fi ń dákọ nítorí pé zikiru lè àwùlẹ́yà yóò ń sèlú rahma. ìmọ̀ adákọ̀ yẹn ni ọlọ́run báyìí máa sọ ìkẹ́ kalẹ̀ fún yẹn ni ìkẹ́ wọn máa bọ́ sí ńlá níbi tí ń yín mm. ọkàn tèmi gbà bẹ́ẹ̀ mo pè wọ́n ọlọ́run ọba so. ìlérí. ẹ̀yin ajégúnlẹ̀ mo pè wọ́n ọlọ́run ọba tí ò ní irú irú akí olúpọ̀. ìlérí. mo pè wọ́n ọlọ́run ọba ọba tí ò láfiwé irú ọba sógó tó pọ̀. lọ́tù àzíbni fa inni. irú ah, ọba jẹ̀bú kánrin ni irú ọba ẹ̀gbá ọ̀kántébù. Eh. mukirun biladhi qad kana minni. mo rọ́dọ̀ aláàfin ọ̀yọ́ èmi àtàláàfin ọ̀yọ́ òun kan èmi kan nú àfin ẹ̀ àjọ sọ̀rọ̀ mo wá wò jíjí mo dọ́dọ̀ ní ọ̀fìn Ifẹ̀. ìlàyé. ọba lórí ìmọ̀ dáwọ́ agbára mọ́kànlá. la tu'azibni fa inni. مكر بالذي قد كان مني kí n lè ta kánmọ́kánmọ́. naa mo pè wọ́ ọlọ́run ọba àṣọ mọ́jẹ̀mí níyà èmi Buhari mm. kí ni oníjọ jẹ̀mí yà ọ̀sán mi òru mi ìyálẹ̀ta mi àtàṣálẹ̀ àtọ̀gànjọ́ àtìdájí ìfiri nǹkan mọ́lẹ̀ nítorí ẹnìkan ìsìn ní ìfiri tí ń gé kú. n ò jẹ rí n ò jẹ ẹsẹ̀ n ò jẹ eégún torí kí n lè bá a débi mo dé yìí ọ̀sáwùwọ̀ ọlọ́run ò ṣe ni. àṣé ìsásítádìtù. ìsásítádìtù tẹ̀kù fíìrẹ̀ tàfídìní tàfádùlà. tún wí kí n gbọ́. ìsásítádìtù orí orí wí dáadáa ma ìsásítádìtù taditu. adamu allah hayatakum. o ti di sunkun ni nbẹ bi mo gbé mi ni. naa. takisi ori tak ntí ọ̀jẹ̀ kí ni ọ hàn fìlà sunkún lóde wá dé fìlà sunkún fún ẹni tó yẹ mbẹ. ìsásádù takfira tasidini tafadula kaaniya bitakisiri astawjibule fadila. kaaniya bitakufiri astawjibule fadila. baba wa fagba baba wa alajagunle baba wa muhammadu lahadi tawakalitu ọlọ́wọ́n a máa sóore nǹkan torí nǹkan ni ẹ̀yin abiyamọ ẹ̀wùwà rẹ kọ́mọ yín ó lè jẹ́ èèyàn ẹ̀yin abiyamọ ẹ̀rìnrìn rẹ kọ́mọ yín lè níláárí láyé ọlọ́mọ bá ń kẹ́ ya ń bá ń kẹ́ bàbá mi wàhálà wọn ni ń jẹ́ yìí wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa wọ́n bá ṣe dáadáa sí bàbá mi ní ìnírí mo ti rí yìí àáfà ni sábàbí kí n jẹ́ mo ti jẹ́ ọlọ́run ní sábàbí àáfà kádàrá ọlọ́run ti wà torí pé lámúyẹ kan kádàró. lámúyẹ kan kádàró ilá máa sábàbí. oníwàásí àgbáyé bàbá wa làájẹ́ àgbà ṣẹ̀dá ádámà àwọn àáfà àwọn àáfà àwọn ni sábàbí. lámúyẹ kan kádàrún ìlà máa sábàbí. àfa lè kọ́ yẹn kéwù àmọ́ okò ọ̀dà àfa ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ o mm. ẹ wo iye àwa tá a kéwù wájú àfa ẹ wo iye èyí tí ọlọ́run wà á yọ. omi ọmọ àlọ́ ṣe mọ́ lu ẹ̀ àní ọlọ́run ramoni ó ti dà àfa gan o wọ́n sì yọ kéwù ni lámúyẹ kan kádàrún ìlà máa sábàbí bẹ́ẹ̀. yakun sábàbọ̀n ìlàmà alikadari. wàlàmúyẹ́kùn sábàbọ̀n ìlàmà alikadari. ẹ má jẹjẹ kú bẹ́ẹ̀ wàlàmúyẹ́kùn sábàbọ̀n ìlàmà alikadari. ẹ má sáré káré ẹ má jẹjẹ kú jẹ ẹ̀yin ọ̀dọ́ àfa challenge ẹ má jẹjẹ kú jẹ ẹ má sáré káré ẹ má ṣe jálàbí tẹ ẹ bá lọ wá àwọn tó ti ṣáájú wọn tún bẹnu lé wọn ṣe lọ́wọ́ báyìí wọn ò ṣẹ̀ṣẹ̀ kú lé wọn ò gèrè eléri wọn ò lo àmì wọn ò lo àbùké wọn ò sọyàn dẹnu arìnlẹ̀ ẹ̀yin ó jálàbí tẹ ẹ ayé wa nísìnyí ẹ̀yin àlùfáà bá ń bá ń pè yín láàfọ̀n jálàbí àkọlù àwọn ẹni ọlọ́run àmì ẹni bá gbọ́ yorùbá tẹ́rí ẹ pé bíi tèmi yìí àlùfáà ni ọmọ pè gbogbo wa ló ní fáláyé íńtánẹ́ẹ̀tì ti wọ ayé wa bọ́ọ̀ ti gbé fàárẹ̀ jalè gbì lórí ansẹ̀tì ó sì mọ ti ń ṣẹlẹ̀ láyé ifá ti pọ̀ láyé bọ́ọ̀ ti ń bá ansẹ̀tì ságbó ìwọ náà ti ń jó ń falẹ́gbẹ̀ẹ́ kan kí ni ń ṣẹlẹ̀ ló wọ́n taru mọ́tò yìí o kọ̀ sáà ń wádìí mọ́ lórí íńtánẹ́ẹ̀tì ifá nù yọ sọ yìí wọ́n bí wọ́n wà níbi tó bá ti rí gbogbo ẹ̀ ní ọmọ sọ fún ọ èèyàn bíi méjìdínlọ́gbọ̀n nínú ọ́fíìsì kan oṣó wọn aláàfọ̀ njálàbí ní ọ́fíìsì àwọn ni gbogbo ìyá aláṣọ ní Tinubu ẹgbẹ̀rú rẹ̀ rí wọn gbogbo àwọn ìyá tí ń lọ tọrún ẹgbẹ̀rú rẹ̀ wọn bẹ́ẹ̀ bá gbẹ̀rú wọn tán ẹ̀tún rún wọn hún wọn rún wọn mọ́lẹ̀ omi wà lọ lẹ́ran ń pàkọ́ bí ilahi. ilahi lakala hamudu ladhi anta alu. ẹ dákun mọ bẹ̀yìn ẹ̀yin tẹ́ bá bẹ̀rù ọlọ́run ẹ yọ jàdàbí ṣe kí ló dé ẹ má pààyàn lẹ́kún mọ́ ẹ má bàyé jẹ́ ẹ má dàyé rú ogójì ẹran ẹran tọ́lá mi ẹ tún fọlọ́hún ló mí ní ogójì ẹran ó ń tọ́ wọn bá lówó ogójì ẹran wá bá ọ ogójì ẹran ẹran tó lámì ẹ wá wá agbárí èèyàn wá tútù à nǹkan náà kẹ tó wá lo àwọn alákọ̀ọ́fíìsì yín lójú ara á wà á lò fún yín lẹ́ẹ̀mẹ́jọ kọ́kọ́ yóò tó wá sùn lé ẹ̀rọ ọmọ bíi bọ́ bá rún yẹn lẹ́ẹ̀mẹ́jọ kọ̀dà pẹ̀rẹ̀ ajá sí pátápátá. ilé yìí. àlùfáà. lọ́kọ̀lẹ̀ hamdulabi anta ahaluhu. ọlọ́run mo dúpẹ́ fún ọ bó ti tó ọ̀rọ̀ tèmi yálà hamdulayi bàbá wa hali ní mbanúra tí n sì dúpẹ́ ẹlòmíì fi ògógóró lo nǹkan kọ́ bá rí mo ti rí ọlọ́run rárá yìí mo sì ń bẹ̀ bóun ti yan tiẹ̀ e wá mo ṣe ń. wọ́n sáré sáré wọ́n béèbú béèbú bóyá wọn àtàrà mi lówó wọn yá gbin. mo tọ̀ pé tí n bá gbin wọ́n pa wọn ń ṣe mí ni wọ́n máa lọ lówó. àwọn wa dà àwọn àwọn àmọ̀mọ̀ rí wọn. ìlú yìí. Ah, lakal hamduladhi anta ahaluhu. ọ̀làmùdírù markas ọlọ́run máa gbẹ̀mí ga ni. ilayi. ọ̀là khalifatuli adabiya olúwa máa gbẹ̀mí ga ni. ilayi ọlọ́ babalá gègé wàlíyé ọlọ́run ọlọ́run máa gbé mi ga ni. ilé ọ̀la sẹ́kànnà kàmáàlù dínì wàlí yìí ọlọ́run ọlọ́run májà ń jábọ́. ìlàyé. ọ̀la sẹ́wù ṣùgùlùlù ọlọ́run májà ń rébọ́. ìlàyé. ọ̀la bàbá mustapha oníyanjú ẹkùnú àwọn àfa ọlọ́run májà ń jábọ́. ìlàyé. bọ́ba ti dúró ti ọlọ́run kankan ní sí ìdúró ti ọlọ́run lè yí tá à ń lò lọ́wọ́ yìí kí é wa ẹlòmíín bẹ nínú àwọn tó dúró yìí ní sọ ọmọ kéwú jù mí lọ àmọ́ tọ̀ ní sẹ́ta anákálukú ẹni abánimọ̀ sẹ́mísì tọ́wá lòun ó ṣe wáàsí wọ́n wòrò ní ọmọ wí tọ́lá yẹn kálukú ni. wa kullum muyassaru lima khulikala. adamallahu hayatakum. ilahi eh. lakal hamduladhi anta aluhu. ẹnbẹ̀rẹ̀ ajégúnlẹ̀ lónìí ajégúnlẹ̀ yà á sì ti máa wá dáadáa àwa kànjọ́ wọn àná àbí má wí حي لك الحمد الذي أنت أهله. bàbá wa á dín ní kí n lò ṣẹ́jú mẹ́wàá ta kí n wá padà sínú ilé. alẹ́ ni àmì bá to take fear. تصدني تفضلا كأني بالتقوى fìrì àstàwọ̀jìbù fọ́fìlà. a ti wá àwọn Ajégúnlẹ̀ yìí dáadáa mm. àmọ́ ìgbà tèmi wá òru ni èmi máa fẹ́ kí n lọ wá sí gbogbo Èkó yìí tí mo kiri ki òru là á máa lọ aago méjì òru ẹni ó bá lè rìn tó lè ní rìn láàrin gbà náà àmọ́ njẹ́ ọ̀jẹ̀ ń wá wá sí òru mọ́ ni pé àwọn èèyàn máa wá pè wá ẹ ti lọ létọ́lá náà bàbá nìkan bí aago mẹ́rin àbọ̀tẹ́ kó wá sí i gbogbo ṣé ni wa ni wọ́n jágbà wọ́n gbà ń sẹ̀ tiwa mọ́ wá ní ìlọ́wọ́ àti òrùmọ́ kí n máa lọ tàṣán torí àwọn tí ń tẹ̀lé mi àmọ́ tó bá yẹ pé tọ̀ máa mú sáájì gan bí ẹkùn ní mí èmi gan ọ̀rọ̀rùn. ọ̀gá security mo fẹ́ kí n máa rọ́kọ̀ ìyàwó ni security ó ti kúrò láàrin agbo owó yìí nǹkan ni wọ́n ní Buhari fẹ́ràn owó ẹ̀ ń tó yẹ kí bàbá yín náà lè rénu kò tó ń torí owó. ọkọ ìyàwó tí ń wò mí ìyàwó tí ń wò mí kí n tó bọ́ sọ́dọ̀ yín mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ a tún gbọ́ kinní kan nísìn yín sẹ̀sẹ̀ tún gbọ́ ẹ eh, bínú Mickey bínú a tún gbọ́ ní wọ́n ní wọ́n tẹ̀ wá spread wọ́n ní wọ́n sọ pé ẹ eh, wọ́n àtàkì Buhari àwọn ọmọ wá sá lọ ní àà ah, ah. wá pe wọn pe wọn pe wọn ní wọ́n àtàkì wọn ní ẹ eh, wọ́jọ́ dáa ti ń lo Èkó ni. ẹnìkan àtáàkì wa rí àárín àtáàkì n ò ṣe díìlì èmi ò wo yẹpẹ fẹ́ nìkan abàkẹ́ lọ mérí èèyàn wá kò sí ti mo wò fẹ́ nìkan kò sí ti ń jẹ́ àtáàkì àwọn ń gbé yìí kiri bẹ́ẹ̀ ni àwọn ti ń gbé yìí wọn àyà ti dé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi billahi minash shaitani rajim. ẹ̀yin tiwa ẹ bá wa parí ẹ̀. bismillahi rahmani rahim. wala takif ma laysa laka bi ilmun. إن السمع والبصر والفؤاد كل ulaika kana aniu mas'ula. wala takif ma laysa laka bi ilmu. ẹ̀yin tẹ́ ń gbé kígbe wọn àtàkì Buhari àwọn tó bí Ọlọ́run bá àtàkì wọn. wala takif ma laysa laka bi ilmu. ọmọ ṣéwù tí ń gbé kiri pé wọn àtàkì Buhari láì rí bẹ́ẹ̀ Olúwa bá àtàkì ṣéwù. wala takif ma laysa laka bi ilmu. obìnrin inú yìí ti ń gbé làbárì tí ò rí bẹ́ẹ̀ káàkiri olúwa pàtàkì wọn. wàlẹ́ tàkì mọ́ lẹ́kàbí ìlmọ̀. kọ́dà alátẹ̀lé ṣéwù tí ń wí bẹ́ẹ̀ káàkiri ayé olúwa bá a táàkì wọn. wà látàkì mọ́lẹ̀ ìsàlẹ̀kàbí ìlmọ̀. amadu omi ń tọ́ bá ní ma ń parẹ́. iná samoa orí etí. wàlbásọ́ra. orí ojú. wàlfọ̀ádà. orí ọkàn. kùlù. أولئك كان عنهم مسؤولا bàbá wa di ta kéwájú yín bàbá wa di ta wà kálí tu gbogbo ẹlẹmi Ọlọ́run ó béèrè lọ́wọ́ kálukú lọ́wọ́ lẹ́yìn kọ̀ọ̀kan ń béèrè lọ́wọ́ etí ń béèrè lọ́wọ́ ojú ń béèrè lọ́wọ́ ẹsẹ̀ ń béèrè lọ́wọ́ ọwọ́ ń béèrè ẹnu gbogbo ń gbégbé gbogbo èkì bí ti nínú wọn àtáàkì wa Ọlọ́run wọlé ẹrígun kàá bá àwọn tó bí wọn àtáàkì wọn mo ní ẹdágun ẹ̀yin oníjàlábí tẹ ẹ wọ ayé wa ẹ má dà ayé rú ọ̀rọ̀ kejì nu mo wà lọ́dọ̀ alájà yìí lákòlí ntì ń bọ̀ lọ́hùn ọ̀sẹ̀ bẹ́yẹn ọba kúrọ́ kọ́ palójú ẹni tí ọjà èmi àti kapitẹ́ni aláṣẹ tí mo ní wá gbé mi lọ ni abáǹbẹ̀ lọ́dọ̀ alájà yìí lákòlí ntì ó ní ẹ̀ alájì ẹ̀ mọ̀ bàbá ṣe wá àwọn alfa kan ti wọ ayé wa wọ́n máa ń da ayé rú mo ní ké mo yẹ àfa o àwọn àfa ń bẹ o àwọn àfa èsè yìí o àwọn alufa tó gun jíìpù kíákíá àwọn alufani ni kì í sàwọn àfa ó ní ẹ máa bá wa ṣe wáàsí báyé kápítẹ́ẹ̀nì bẹ́ńbẹ́ kì í ṣèmi nìkan ó lóun lọ́ọ̀dọ̀ àfa kan gbà tóun ní pírọ́blẹ́mù lọ́ba ní òun débẹ̀ dé lòun bá pè lórí fóònù pé ẹ ẹ ló ọlàfà ni ah ah ẹ lákùn ẹ dúró Jonathan bá mi sọ̀rọ̀ lọ́wọ́ òun ló wà lọ́dọ̀ mi ó lóun ní ah, ah. ní olé ní Jonathan ní kọ̀tún yìí kọ̀lẹ́ńtì ní kọ̀tún yìí ní ilé yìí náà ní kọ̀tún yìí ní Jonathan wà. Ah, ó lóun kó ọkọ̀ òun padà lé pé ó ń jìbìtì àwọn tí wọ́n ń wí nì. ara ayé ọ̀wá dákọ wọn mọ́ gbogbo àfa àwọn máa ń dákọ wọn gbé àwọn àfa àwọn àfa ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń wo nǹkan náà ẹ mọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run àgbàlagbà nínú bẹ́lẹ́ tẹ́ lọ́dọ̀ wọn ẹ mọ̀ lọ́dọ̀ àwọn àfa àti wọn ní tí wọ́n láwọn ń segin ní tí wọ́n bí ọgọ́rùn-ún njó lẹ́rọ àwọn bàbá àjọ nǹkan báwọn ṣẹgbẹ́ à ń ṣe jálà bíi ọlọ́gọ́rùn-ún èèyàn nínú ọ́fíìsì kan oṣù olè ni wọ́n ń jà jìbìtì ni wọ́n gbogbo yàwó yàwó ni wọ́n gùn tán ẹ mọ bí ẹ máa lo ẹyin yàtẹ̀ ń ta sọ ẹyin yàtẹ̀ ń ta yarí nì ẹ mọ sọ àwọn àfáà ló kọ tí èso kọ wa bẹ́ẹ̀ bá ti lọ rọ àwọn jìbìtì wọ́n sì gbá yín bẹ́ẹ̀ bá lọ rọ àwọn fọwọ́ àna yín wọ́n sọ tọ́lá yìí lẹ́ máa yajúlé lọ púpọ̀ ọkọ mi ò mi ọkọ mi ń fẹ́ mi ọkọ mi ń yàlè ẹ bá mọ̀dọ̀ àwọn tẹ́ ẹ máa lọ bí yìí ti máa nù ọ̀rọ̀ ìyàwó. wọ́n mi ní ayọ̀ tì ọkọ àtìyàwó ẹ máa wá wòrà yín ẹ sì máa wò mí. إن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. آية كانوا نورو يا وتوكمي. الخبيثات إيه. للخبيثين إيه. والخبيثون للخبيثات إيه، والطيبات للطيبين wọ́n tọ́ ìbúná lè tọ́ ìbá ti ulaika eh. mubarrahuna mimma yaquluna. alukurani nufa afa wa. yóò maghfiratun wa rizqun karimun. ọ̀rọ̀ ìyàwó nù tún kẹ́mi. wa qarna fi buyutikunna. Eh. wàlẹ́. تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة آتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. ayọ̀ kan nìyẹn ìdí mẹ́ta tó sọ̀rọ̀ ìyàwó mo tún fẹ́ gbọ́ mi on, ọ wá ní rọ́ọ̀sì ẹ̀. askinuhunna. kúránì dùn púpọ̀. min haythu sakantum min wujudikum. ee. Eh, wàlá tudaruna litudọ yìí kú alẹ́ iná. àwọn tó ní wọn ń dà táàkì wa mo ti sọ̀rọ̀ wọn. wàá ń kunna eh. ulatin hamuli eh. fa àfikún alẹ́ iná hàtà. حتى يدعنا حملهن فإن أردنا لكم إيه. فاتوهن أجورهن إيه. واتمروا إيه. بينكم بمعروف وإن تعذرتم فذا ترجع له أخرى ليوم fún sàátì mi sàátì wà máa kúndìrà alẹ́ ìrìsíkù fàlì yóò fi kí mi máa ta ọlọ́ọ̀ la yukallifu Allahu nafsan illa ma àtà. ó ti jẹ ìjẹun. sọ̀rọ̀ jẹ́ ló ń lọ òògbàdà ó sì rí ìyún síra. ọlọ́mọ gbàdúrà èèyàn ni njọ́ tí nǹkan mú wá kéèrí báyìí wàhálà báyìí ni. bẹ́ẹ̀ ni wàhálà. bí ọba wa rí báyìí lẹ́yìn mọ́ mọ́ pé ẹ àwọn ọmọ akéwìrẹ́ wọlé lọ́nà àwọn akéwìrẹ́ wọlé jẹ́yìn lẹ́nu nísìn èwo lè wọlé tóbi nù wọn nísìn màá ní kóun ló tóbi bí àwọn kan. ìyàwó àtọkọ ìwọ ọkọ ìwọ ọlọ́run kọ́kọ́ bá wí ìyá tó fẹ́ bá ọkùnrin ọ̀rọ̀ ẹ sọ fún ẹ eh, wo ta làkójì à ń gò sọ fún ya ìkókó à ń ké Kùránù lọ́wọ́ a arabo ni ara náà sì ní ọlọ́run lé ọtọ́ torí èso ọmọ ọlọ́rin ọba àti gbọ́mọ ọlọ́rin ni yọmọ yìí Kùránì àwọn aránu àsáwọ̀ ọlọ́rin ni ọ. àríjẹ́ ẹlẹ́ẹ̀karùn ló fẹ́ kí n wo. qawwamuna ala nisa'i. ń bọ̀ torí baba wa di bẹ́ẹ̀ ń jòkó mo fẹ́ kí n ké gbogbo bí tọ́lọ́hún ti sọ̀rọ̀ ìyàwó ní alukurani ni àmọ́ baba yìí ń bẹ́ẹ̀ ń jòkó àwọn náà wọ́n sì kọ́ wa ẹ̀yin àtúndé takìtì wọ́n á jẹ́ ntọ́kọ́ tó yàn mí takìtì baba wa hadi ọlọ́run níbi kankan ṣe yín yá mẹ́yọ̀ kanu tó ń ké wọn mọ wá pé askinu hunna. askinu hunna. ọkọ ìyàwó ìyàwó rẹ dọwọ́ rẹ. eleri ibu ọkọ wọn kún ayé má jẹ́ ibu ọkọ o Olosi ọkọ wọn kún ayé má olosi ọkọ o dìndìnrín ọkọ wọn káyé kánrin má ọkọ ó kọ ọkọ ìyàwó yìí ti jẹ́ ẹ bá ń wọ ọkọ rẹ, mẹfitawu ni jẹ́ mẹfitawu má jẹ́ ọkọ mẹfitawu. má jẹ́ sánmi yóò nínú ọkọ mẹfitawu lajẹgunlẹ dagun má jẹ́ sánmi yó má sì jẹ́ sùn láàtàn má wàá jẹ́ ọ̀dà sọ́n yèrè pé bóra mẹ́ta òun náà lọ́kọ́ tí ń bẹ̀rẹ̀ ayé sánmi yó sùn láàtàn ọ̀dà yèrè pé bóra mẹ́ta ọkọ̀ tí ń bẹ̀rẹ̀ ayé nù má wàá jẹ́ kankan nú ẹ o. ìbẹ́ kọ́ jẹ́ kankan nú ẹ̀ ẹlòmíì gbéyàwó lé kọ́dà kọ́ra kọ́nsẹ́ẹ̀tì fún rí kọ́nsẹ́ẹ̀tì bó ti kéré mọ́ kó kọ́nsẹ́ẹ̀tì ti kéré tó kọ̀ra fún yàwó ẹ̀ rí nígbà tí sì ń bẹ lójú ọ̀nà kò sí rọ́ọ̀tì ọ̀pá tán wọ́n ń pe ìsáyé ọmọ ní sọ pé kọ̀dágà ẹ máa lọ mọ́sálásí náà èmi ló ti dáná tán pé ọlọ́run ń wẹ̀ báyìí ọlọ́run àwọn ọgbọ́n bẹ lọ́wọ́ àwọn ọkùnrin jẹ́ bá ń fẹ́ ọmọ ọlọ́mọ wọn mọ̀ tán ni ó lè ti dé látago márùn ọmọ ní màá pèsè ìbínú bẹ́ẹ̀ sẹ́ jòkó yẹn náà ni mo ṣáà ń ṣe gbogbo ẹ̀ ní ó ní problem tí bá ṣe ń wù ẹ́ tó bá ti ń lọ tó bá ti ń bọ̀ báyìí ń tan ọmọ òun ni miftahu ọ tọmọ ọlọ́mọ bọ tọmọ ọlọ́mọ ọkọ ìyàwó tó ní ó jìyà. askinu náà. gbogbo ọkùnrin tó tan ọmọ ọlọ́mọ tó fẹ́ wọn sílé tẹ ìyá sí wọn ẹ jìyà lọ́dọ̀ ọlọ́run. mi ní àìsùn sàkántù mi ní ojúdi kan. ọmọ mi ní balẹ̀ virgin girl lọ́mọ mi ọkùnrin wọ́n sì tán tán tán tán tán àmà fẹ́ náà ẹ kí ló dúró tún fẹ́ ok ten thousand ni ó tó fún un èrè tún lọ fẹ twenty nísàgbé à tí n bá ti lè à n bá ti lè disipẹ́jì ẹ̀ báyìí màá sá màá kàn lẹ̀ bó o ti ká ńlẹ̀ ọlọ́run ti ká ìyàkálẹ̀ fún wọn náà ọlọ́run wà nínú fún ọjọ́ kìámà. askinu hona eh. mina haisu sakantu mini ujidi kan. mẹ́tẹ́wù ọkọ latifa máa tẹ́tí gbọ́ inú mi dùn bó o ti wo bìkan mi ni ọmọ wò nígbà tí ìyá lù sí kan tó bá bọ̀ pé mo lè gbọ́ bẹ̀ sí nísìnyí á sì lù èyí tẹ̀ jẹ́ ládàárọ̀ tó ẹ̀ ń jẹ́ ẹ̀ ń wó hànàhànà. أسكنوهن أسكنوهن إيه؟ من حيث سكنتم من وجدكم إيه؟ ولا تداروهن إيه؟ لتضيقوا عليهن mọlọkùnrin kọlá ee mifta ọkọ rẹ ni kò wá jẹ jọkọ rẹ kò sì hùwà rẹ.

bọ́lá bá jẹ́ ìwé ọ̀pọ̀ bíi tàwọn eléèbó ó pé nǹkan ẹ̀ òbí mi òun náà ní àtàndá ìfẹ́ ni ẹ fi bára yín gbé. askinu òun oh, a ọlọ́run lọ́kùnrin tí ó rí ẹ̀ bá kọ gidi bí ò ti rí ọlọ́run ni oh, ẹ fáwọn ìyàwó yín gbé. mi ojú tún. ibi tó ń bá ń gbé mifitahu ibẹ̀ ni òfin láti ibà sí ẹ máa ríra yín ẹ máa wúra yín ìwọ láti ibà náà lọ́kọ́ bá ti ṣerun tẹ́lẹ̀ ọkọ fi gbóná. ọlọ́mọdé yẹn ò sì ìyàwó fẹ́ obìnrin mi irun àtijẹ́ dógún tó ti tí pẹ́pẹ́ gbogbo ìyá yín ọkọ wa ṣe bàájì lọ ọlọ kílọ̀bù ọlọ wo àwọn ọmọ tó yẹ pé bẹ́ẹ̀ bá fi ọbẹ̀ kàn wọ́n tó bá fi àmàlà kàn wọ́n la báyìí kò sí ní kọsẹ̀ tí èmi. báwọn ni ó ti ṣèkà ni ṣọlá fifty thousand tí mo wí ń kọ́ wàhálà ẹ̀rín lọ́kọ̀ rẹ̀ ó fi mú un mọ̀ mo ti sọ di hundred hundred mo bẹ gbà bọ nígbà tó da tó mọ èékánná ni wọ́n tún ṣe yìí ọlọ́run ò pé ọmọ tí ọmọ rẹ kó rẹ nígbà tí mi tó yàrá ń sá ń àmìtáwù ah, <laughs> náà ẹ rìn á jẹ kí sáyà lọ́dọ̀ ọlọ́run tí ọba ṣe dáadáa. àsìkìnú hona. dákun wí dáadáa. àsìkìnú hona. àní ẹ fún wa gbé ẹ̀yin ọkọ tẹ́ ẹ bá ní láàyè. nínú àìsùn sàkántó mi ni ó kan. ìyàwó rẹ̀ ọgbọ́dọ̀ wà ń bi tó bá wà ẹ̀bì fẹ́ hara yín bẹ́ẹ̀ bá ti ń bímọ àwọn ọmọ yọmọ wa kọ́ bí wọ́n ti fẹ́ lo ọ̀la lára yín ọmọ yẹn mọ̀ wá wòye pé ah, dádì àti mọ́mí wọ́n láìkí ara wọn gan o wọ́n á dè máa tẹ̀léra wọn kì í sòsòsò kóun náà bá ti níyàwó irú tó jogún lọ́dọ̀ yín ló lò pẹ̀lú ìyàwó ẹ̀ àmọ́ tó ń wọlé bọ̀ látàárọ̀ ọlọ́run ọ̀fọmọlọ́mọ sínú ilé kìíní fídíò kìíní díìsì àbí kí wọ́n pe kìíní tẹ́ḿpìlẹ̀ nísìnyí dvd ọwọ́ akó ogun ẹ̀ka lẹ̀ ọwọ́ ayọ̀ wáyà kúrò lára ná torí kíyàwó mọ́ wọnú fa àwọn ìyàwó wa ń dọ́gbọ́n wò bàbá lọ tán wọn bàlágà ní ẹ̀ wá bàbá sẹ́ẹ̀tì ẹ̀ kó wọn tó dé wọ́n wá sẹ́ẹ̀tì nkọ̀kọ́ ń wọlé bọ̀ tán pé ẹ káàsà ẹ káàtàárọ̀ ni wọ́n fi mú dáhùn mhm. ta ló fi yiri ìbànú ni ọlọ́run bẹ́ẹ̀ òní kúre. askinu ọ̀nà mi ní àìsù sàkántù mi ní ojúdi kan. wọlé tudọ́rù ọ̀nà nítúdọ̀ yìí kú alẹ́ yìí náà miftahu orí lọ́ọ̀fù àwọn alákọ̀wé èrì wọn pé púpọ̀ mo tuntun wí ah làyìlà tí wọn bá ń lọ yìtìrì yóò tún wọn mú ìyàwó ẹ ah kí ló ní kára fún ọmọ yẹn ìyàwó máa pe eh, let's buy um, uh, meat pie and you got then ice cream because Latifa is eh, she like ọkọ sì mọ ara lóòótọ́ àwọn tiwa ọlọ látàárọ̀. ọjẹ ogbó ntí ọjẹ ọmọ ògógóró papọ̀ mọ́pọ̀ ẹ̀yìn níwọ̀n ń bọ̀ lébi gbà tí ọwọ́ adójọ́ náà sọ́nà wà yìí àwọn ará eré ẹ̀ lọ dàrú.